Thank you. ọjọ́. 嗯。 we must recognize you. I'd like to recognize Alhaji Kamal Kadri. You are welcome. I also like to recognize the presence of Omititi, Honorable Olaiwada, Olawale, Honorable representing Moshe Constituency, Lagos State House of Assembly and his lovely wife, Alhaja Shakirat Olawale. I also want to recognize Asmak, Alhaji, Nureni, Wumi, Akisoya, Magaji Gogomushi, Asmak, the handsome husband of Lady B. Lady B. I'm talking about Onirat Bolale. He is honorable representing Mushi, Constituency 1. Lagos State Office of an Assembly Alẹ́kọ̀ntàìsẹ̀ Èkó Ìbàjẹ́. Àwọn ti sanwó olúlélẹ́ yìí ojú òní ti lo ẹ̀ṣẹ̀ o. Alájà tó ní púpọ̀ yìí, àwọn pọ̀ yìí, ìwọ ló máa fún mi lọ́wọ́ wọlé, ìwọ ló máa fún mi lọ́wọ́. Ọlẹ́wì yìí, ẹlẹ́wì, ẹlẹ́wì. Ọlá orí kì í ṣe à, have your ten minutes. Ìbá tó dáyé. Àjíkẹ́ Àjíkẹ́ Àjíkẹ́ Àjíkẹ́ wọ́n gbèrè di ológun ẹrú mo dúpẹ́ lọ àyàsán ni wọ́n pè ọ́ bí ẹlẹ́gbẹ́ ń wọ̀fà àpẹ́wò pè ọ́ ní gbèje gbẹ̀jọba ti porí akọni torí bá a bá porí akọni a sì fi dá lálẹ́ gàràgà ọ̀rẹ́ bí ọmọ ìyá lọ́rọ̀ mi wá adùn nílò wá pè mí nílé òun ó ní kí wọ́n bá ń kọ́ rẹ̀ òun èyí tó sọjọ́ bí lè ní diamond jubilee happy sixtieth birthday lórí ẹ̀ẹ́pẹ̀ àjíkẹ́ ọdún orógbó orógbó ní kó o bá wọn gbó ọdún òbí òbí àkórí àtẹ gbọdún bá wa kọdún àyàsọ ní ìran pèrègùn amáwọ tuntun wọlé ayé ìjẹ́ òde pèrègùn lóde tòní ikú níbẹ̀ lọ́nà àgbòyà á fún ọ àrùn níbẹ̀ lọ́nà gbòòyà á fún ọ òfò àtòsí kọ́ máa gbẹ́ lóhùn bẹ́ẹ̀ wò ó kò dúpẹ́ ọlá tó wó tọmọ àtàkù bàálẹ̀ wò ó mo dúpẹ́ ọlá tó máa wò ó lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ máa sọ pé mo dúpẹ́ ọlá tó ṣùgbọ́n ẹ wọ́n bí mo rẹ̀ ọ iye mọ́ kárí ayé o mo dúpẹ́ ọlá tó ṣùgbọ́n ọlọ́dún mo àyànfẹ́lúkú mẹ́tẹ́mẹ́tẹ́mẹ́tẹ́mẹ́tẹ́ ìwọ ọmọ màá gbọ́ dé ọmọ màá gbọ́ òde ọmọ olómi méjì lókè ọ̀dà ọ̀nà ọmọ àṣàlẹ̀ jẹjẹ ọmọ àṣàlẹ̀ jẹjẹ ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí ọ̀rọ̀ bí ìrìn alájíkẹ́ bí ogún bí ọgbọ̀n ayábẹ̀lẹ̀ ọ̀pọ̀ tó bí ọlọ́mọ àwọn tọmọtọmọ àjíkẹ́ ẹ̀rí èèyàn sí lọ́kọ̀ọ́lù ẹgbẹ́ mọ́mọ́ jáyà rárá torí ọ̀gá nígbà lọ́dọ̀ ẹ̀wọ̀n mọ́tò àtẹ̀yìn ìkòròdú tó adé oníjì orúkọ ọ̀la ọmọ àbàtàkùtù ọlọ́rọ̀ ní bàbá tó bí yín lọ́mọ ẹ̀gbẹ́ wòmú wòmú wòmú lọ́rọ̀ wòókè ẹ̀gbẹ́ nàmúnàmú nàmúnàmú ló mú oró ọmọ oró pátí oró pọ̀pẹ́ ó bá jẹ́ kí gbá àkúdà lọ́rọ̀ mi lè pẹ́jọ́ mọ́ ọ̀pọ̀lọ́ mo dúpẹ́ ọ̀la orí àdẹ́tù wá bì wọ̀tẹ̀lẹ̀ olórí àpẹẹrẹ àti ètè níran àti ètè gbẹ̀míkù fọ́nìṣà orígbì ọ́ lówó orígbì ọ́ kọ́lé mo dúpẹ́ òbímọ oṣòwò sì ti ẹ̀jèrè ọgbọ́dẹ pàdé àjẹbá ọ̀nà ọmọ ọmọ owó tí ó pè mo lọ padà lẹ́yìn rẹ mo dúpẹ́ mọ̀ fọwọ́ lọ lọ́jà lámọ̀ rẹ mo sọ pé oríṣẹ́ mọ́jọ orí àgbẹ̀rẹ̀ orí nígbẹ̀míkà dáadé owó mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ tọ̀rọ̀ ní tó bá máa jáde ọba ní ìkọ̀ọ̀kan inú àgọ́dẹ ní tiwa ọrùn tó bá máa lè jìbà lẹ́kẹ̀ inú àgọ́dẹ ìdíná ni ìbàdí tí ọ̀sán bá sàjì àsọ̀bà ti tọ̀nà bíbí ire ẹ máa dúpọ̀ ọ̀rà o ẹ̀yà ọmọ tó dúró bíbí ire ẹ máa dúpọ̀ ọ̀rà o ẹ̀yà ọmọ kò mo dúpẹ́ wọn bí ìyá ní ìṣẹ̀lẹ̀ o ee wọn bí ìyá ní ìṣẹ̀lẹ̀ o wọn bí ìyá ní jù ọ. ọmọ kọjú ọ̀gá mẹ́ẹ̀lúkú mẹ́jọ́mẹ́jọ́ ọmọ mẹ́lẹ̀ àtẹ̀lẹ̀jà ẹ̀yin ọmọ sẹ́wọ̀n ní kórìkì kórìkì kórìkì ẹsẹ̀ ọlọ́gọ́ ọlọ́gọ́ ọlọ́gọ́ ọlọ́gọ́ ọlọ́gọ́ mo ní mo dúpẹ́ ọ̀làdá. filho ìṣe ọgọ́rùn ló sì yó ọgọ́rùn mọ̀ ìṣe ọgọ́rùn ló yà ó ó lọ́lá oríkì ó ní ó yá bá mi kọ́ ọkọ̀ mi. Olúgbẹ́ ò bóyá bá ti kọ́ ọkọ̀ mi lé o torí pápá torí pápá ló láde mi bàbá mi kọ́ ọkọ̀ mi lé. Òun wo ṣé ní sọ́mọ́ gẹ̀gẹ́ ọlọ́wọ́ tèmi yíyẹ mi yìí o ṣe èmi sàn kẹ̀kẹ́ tèmi ọ̀làwọ̀lọ́ bí ṣùgbọ́n bá ti dá tó bá jọ ẹlẹ́dùn báyà ọmọ bá wọlé tó bá mà lé síta o ohun mo ṣe èmi sàn kẹ̀kẹ́ ó yẹ. Anakore, Akoya ibi. Ibi òní wọn lọ́dọ̀ tí o bá fi sàlẹ̀ ẹ̀ tọmọtọmọ. Mo dúpẹ́ ọlá, mo dúpẹ́ ọlá. Ó yẹ mo ní ọ̀fẹ́rẹ́ kẹ̀kẹ́. Gbẹ́mi jẹ́ ẹlẹ́mi. Orí òní balẹ̀ kọ́ má ṣe yí nǹkan. Ọ̀gá olórin tí mo lórí ìdíje lóde kò ní. Àkọlà fọ́kọ̀ olórí. Àdùnnà fọ́kọ̀ onírù. Gbọ́dọ̀ ẹ̀yọ́ ọmọ nídìí lájẹ́. Ẹ̀yin sàyẹ̀ lọ́kọ̀ àdínírù lóore. ọ̀la ọ̀bẹ ní tòkú ọ̀la ọba àbàtàkùtù ọlọ́run ní bàbá tó bí ọlọ́run ẹ